ọwá ń gbalẹ̀ orí pé kí ni ta ló pàṣẹ yí pé kọ̀gbọ̀dọ̀ sí Allah tó bá fi di pé wọ́n ń gbalẹ̀ àwọn èdè ológbó wọ́n lè nìkan ọwá ń gbalẹ̀ nígbàlẹ̀ wípé ṣe ń tó ṣe ta ló lo dúó de ṣe ń tó ṣe ọba adẹ́dà nígbà tó ń júwe ara ẹ̀rọ ní ìnàlẹ̀dẹ́ iná àǹkà وجحيم وطعام ذا وسط عذاب عليم àwọn ẹ̀wọ̀n ìdè oríṣiríṣi ó ní ibẹ̀ lọ́wọ́ wa àwọn ọlọ́wọ́ wa ibẹ̀ lọ́wọ́ wa táàfi di ẹ̀dá kò ní rí kò dẹ̀ nísìnyí ńgbọ̀ ọba adẹ́dà bá kó sẹ̀kẹ̀sẹ̀kẹ̀ sẹ́dà lọ́wọ́ tó kó sí lẹ́sẹ̀ kò sẹ́ni tí ó rí oúnjẹ ò ní rí kò dẹ̀ nílé rí gbogbo àwọn èèyàn máa pariwo tútù orú ó dẹ̀ máa bù tàbí káwọn èèyàn máa orú orú òtútù lẹ mú tọ́lá dá ni mú ni tó bá fẹ́ mú ẹ̀dá ó lè dá mú kò àfẹ́tẹ̀ àwọn yòókù àbá ọbọ̀ sínú ilé ẹnìkan kan lẹ́gbẹ̀ tó jó ó jò kò dú ẹni rẹ̀ èyí ń bẹ lẹ́gbẹ̀ tí kíkì àmọ́ lè kò tí ẹ̀mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ń bọ̀ sálámà tàlódẹ̀ rí sẹ́lẹ̀ nǹkan tí jóná tí èèyàn ta ló lè fẹ́ subhanahu wa ta'ala òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ń tú ظهر الفساد في البر والبحر بما قصبت أيدي الناس ìbàjẹ́ tí nǹkan dojúrú a ní gbogbo ẹ̀ ṣùgbọ́n àyò kò sódò lọ rẹ́gúlà àwọn olórí tá à ń fọkàn sí pé wọ́n ò rí ṣe gan ọba adẹ́dọ̀ ò fún wọn sí kò fún wọn sí ẹ̀mí wọn ọ̀dá lọ́wọ́ ọwọ́ àwọn. tí tí wọ́n fẹ́ ṣe kó kún rígbé kó mú ọwọ́ ọ̀dà lọ́wà ọwọ́ ní ẹ̀tẹ́ ti ti torí òtí ìtòlù wọ́n ní kìlò òhùn máa wọ́n fún mi ní lè wọ́n tún fún mi ní nǹkan ní ibi tí mò ń ti fi gbalẹ̀ ẹ̀yìn mọ̀ájúrú nǹkan máa mọ̀ ṣẹlẹ̀ níjọ́ iwájú ọlọ́mọdé kọ́ kẹ́ẹ̀bá torí kò ní ṣe kó ọlọ́mọdé ẹ̀bá ọlọ́mọdé ẹ̀bá sì kò náà láyé kẹ́ẹ̀tì lọ kẹ́ẹ̀gbàgbé ẹ̀ kí lọ kọ́kọ́ bẹ́ẹ̀ ó ní fáhíṣà ìbàjẹ́ tó bá ti gbalẹ̀ láwùjọ tí wọ́n wá ń polongo rẹ̀ tí wọ́n polongo rẹ̀ ni wọ́n gbé tẹlifíṣàn tí kúrúkálùkọ́ máa wò ọ̀pọ̀ sọ yí pé òun náà máa wò bí wọ́n ti ń bá ìyàwó rẹ̀ lò ní gbangba ìgbà wọn sọ mo ní kí ni wọ́n sọ ní ẹ̀yìn èèwò ní èèwò tẹlifíṣàn ni mo ní mèrè àwọn àfáwà alápòtí àṣepánu ẹni tí ọba lè kọ̀ntróòlù rẹ̀ kìí ṣe yí pé yọ́dà gbèsè ayé rẹ̀ ó nìkan àtàwọn ọmọ rẹ̀ àtàyà rẹ̀ àti gbogbo ilé rẹ̀ ni ó dàrú ṣùgbọ́n tẹ́mọ̀ yí pé kò ní ìdìkò kọ̀ náwó rẹ̀ pẹ́tẹ sí mọ́nìtì pọ́ọ̀kú lówó ẹ̀ ti wà pẹ̀lú kíni pẹ̀lú fóònù tó ń bẹ lọ́wọ́ olúkálùkù kò sí ní ẹ̀rù sí ó ti wà kíni ó ti wà globalized ìbàjẹ́ ó ti wà globalize wọ́n ti China wọ́n ń ṣe ní America wọ́n ń ṣe ní Italy wọ́n ń ṣe ní kò síbi tí wọ́n ti ṣe mùsùlùmí ga àwọn náà fẹ́ máa fi yan gẹ̀rí pé máa ṣe lọ́dọ̀ tàwa náà ayé ti pọ́n lọ́dọ̀ wa kọ́ jójó fàṣá jójó oríṣiríṣi gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ wọn wá máa ṣe lọ́dọ̀ àti lajú ààlẹ́ máa wà nínú ẹ̀wọ̀n òfin ìtẹ̀lófin ọlọ́run ọba ìlọ títí ẹjẹ́ túnra wá lẹ́ kúrò lábẹ́ rẹ̀. <laughs> Òjíṣẹ́ lọ́dọ̀ àṣọ́lá ní kílé ìbá wa ṣẹlẹ̀, kí ni ó tẹ̀lé? Àjàkálẹ̀ àrùn ọba adẹ́dà yóò jẹ́ ọ̀tàn kálẹ̀ láàrin wọn ṣé kò tàn kálẹ̀ sẹ́bì kan wà tó sẹ́kù sáà máa ń tí ì ṣe vaccine làwọn dọ́kítọ̀ láwọn ká máa retí láti gbà ààrí vaccine wọ́n tún ní wọ́n ń ṣe vaccine wọ́n láwọn ń tẹ̀sì rẹ̀ wọ́n ní kò ṣiṣẹ́ wọ́n láwọn yìí ń tẹ̀sí lọ́wọ́ nù ọba adẹ́dà lóhun dé ọlọ́mbọ̀ ìwọ àti tani níbo lọ fẹ́ dúró sí nígbà tí ọba lọ́mbọ̀ <laughs> mo dí ọba adẹ́dà kò sí mọ́ bẹ́ẹ̀ ti kúnlẹ̀ tó bá ti dé báyìí tọ́ kọ̀dẹ̀rányà kọ̀rẹ́ ẹ̀dá ọgbọ́n onífàdámdámà aléhìn ọgbọ́n òbí zambi sọ́sọ̀wà wọ́n láyà kọ́ ọkùnrin ọba adẹ́dà ọdá ìyá rẹ̀ rẹ bụ ń gbà wọ́n sẹ̀ ọ sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀ kò bìkítà tí ó tẹ̀yìn rẹ̀ yọ. tí ó tẹ̀yìn rẹ̀ yọ kò kíta àwọn tí wọ́n sin lọ́run ọba jù lẹ́yìn àwọn àlejò ọlọ́run ọba kò láwọn sàbí òjíṣẹ́ ìgbà tí òjíṣẹ́ náà àṣálà ń pa wọ́n láṣẹ ẹ dúró síbí o tí wọn ò dúró síbẹ̀ tí lọ́ba adẹ́rà ṣe fún wọ́n jẹ̀yà rẹ̀ kìí ṣe pé wọ́n jẹ̀yà rẹ̀ nìkan atara rẹ̀ lẹ́yìn òjíṣẹ́ náà àṣálà ti ká. ibi tó jíṣẹ́ ńlá sọ̀rọ̀ àṣálà ti jẹ́wọ́ pé wọ́n máa ń nà. ó bu ẹ̀pẹ̀ ana muhammad sallallahu alaihi wa sallam la ana rasulullah sallallahu alaihi wa sallam la kadhib sha'atul wujuh màmá ni ní kò sí rọ́mbẹ̀ wọ́n rán mi ní ìjísẹ́ ara mi kò sí rọ́mbẹ̀ yẹpẹ̀ tí mo bù yìí kó di nǹkan olóró lẹ́sẹ̀kẹsẹ̀ kí lọ bá rẹ̀dà sọ ó ní tẹ́ bá jẹ́ ìyá defeat àwọn kan tí ń jẹ́ ìyá defeat bọ̀ síwájú yìí kí lọ sọ fún àwọn mi ìrànyà mo ọ̀gbẹ́ni kankan táwọn ìdí ń bẹ láàrin àmì àtẹ̀dá orí pé èmi lọ bá àwọn àwọn ẹrú mi kẹrù ojú onípò ẹrú kọ́pò fẹ̀mí náà àpẹẹlẹ iyì ẹ̀yẹ ẹ̀dá oníkókò fún ọlọ́run ọba mọ́ tí ọba ti pá mọ́ àpẹẹlẹ àti àtẹ̀yẹ lọ́gbọ̀ kó ń bẹ̀ ní àdúgbà tí ẹ̀dá bá ní àpẹẹlẹ tó bá fóun kò tó fóun kò yẹ òun òun ó ṣe bí ẹranko tọ́rọ àwọn ni wọ́n máa kíra àwọn mẹ́lẹ̀ gbàmgbà ọba ẹ̀ẹ́dẹ̀ òtù kí wọ́n wọlé kí wọ́n tẹ́ ní kọ̀rọ̀ wọ́n láwọn ókè ókè bẹ́ ìgbẹ́rẹ̀ fẹ́nu ẹ̀ẹ́dẹ̀ ní ti yà jù ẹgbà rìpláì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálà ní àjàkálẹ̀ àrùn àti ebi tí ò ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ti kìí ṣe yíò nìkan òjíṣẹ́ lásàrà sọ́lọ̀ ní wọ́lá mi yán kọ́dọ̀ lómi kíyàn wọ́n mi zan ilẹ̀ òkèdò da sílé na wà ṣí da tí mọ́ wà jùrù sọ́tọ̀ tí wọ́n bá ti di wípé wọn ò pé ó sùn wọn olúkálukú ń kékeré níta ní ká wọ̀n scale olúkálùkù ń dọ́gbọ́n sí àwọn òṣìṣẹ́ wọn ò pé ìwọ̀ wọn wọ́n dẹ̀ fẹ́ gbowó kí ló jíṣẹ́ mẹ́ta àtúnà sọ̀rọ̀ pé wọ́n inú nínú mọ́tọ̀ fífi wọ́n inú kìí ṣe ìgbà tá a bá dọ̀n láti ilé ayé ń bí ní mọ́rímọ́rí àpẹẹrẹ repercussions wẹ́lùn ni wọ́n ti máa rí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́nà mi. ọba adẹ́dẹ̀ ó fìyàn jà wọ́n kìí ṣe èèyàn nìkan wọ̀ṣídìtì mọ́hànà nǹkan ó lè kókókókó fún wọn gbogbo nǹkan ni wọ́n ní o ṣùgbọ́n yóò lè kókókó kìí sí nìkan wọjọ́ sọ̀tọ̀ àwọn olórí wọn wọ́n ní máa sí wọ́n máa fòrò máa wà ní torí nínú ẹgbà wa kan tán wa ní ẹ̀yin ẹrú ọlọ́run ẹ̀yin ẹrú mi ẹ má máa gbé àwọn olórí sépè, ẹ̀mí wọn wọ̀ mí lọ́wọ́ ọkàn àwọn èmi mọ̀ ń darí ẹ̀ ibi tó bá wù mí ni mò ń darí rẹ̀ sí. àfi tí mo bá kọ́ wọn màá ṣe tí mi ìbá kọ́ wọn màá ṣe gbogbo bí wọ́n bá ṣe ní kí wọ́n láàánú ní lọ́kàn tó òdì ni wọ́n máa já sí. fún àwọn ẹ̀rọ máa jẹrẹ sí ó kú dẹ̀dẹ̀ tí wọ́n kó oko rẹ̀ sí kí lọ́ọ́ ṣẹlẹ̀ lókè lọ́wọ́ ibẹ̀ ni wọ́n ti gbé ìrẹsì tó pọ̀ jù àǹbàlíà flood bá ṣẹlẹ̀ ọba kó gbogbo okú lọ sẹ̀mọ̀gbẹ́ngbàdá ọkọ̀ ní ká máa gbẹ̀rẹ̀ tó ká máa gbẹ̀rẹ̀ tó nǹkan kan gbogbo wa lọ sáàtì ọlọ́run ọba wọ́n ní kí rẹ̀sì ó tó o yóò só tó bẹ́ẹ̀ ọlọ́run ọba ní òkè ó ṣe yín ọya gbogbo àwọn èèyàn lẹ́nu wípé ìrẹsì ó tètè jáde bá tí ọ̀bá jáde bẹ́ẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tọ́lẹ̀ jẹ́ pé ìrẹsì là ń jẹ́ ẹ̀dù kòríà ò sí mbẹ̀ gbogbo àwọn ìrẹsì tí ń jáde wá ń ta ń báyìí kò sí mbẹ̀ kí ni bá ṣẹlẹ̀ ọ̀bà rẹ̀dà ó ṣe yín sí ìgbà tó di wípé àtúnfẹ́ ṣe kí lọ́dọ̀ o ìgbà tí flood ṣẹlẹ̀ láì gbogbo àwọn oko rẹ̀ sì ọgbà dànù dáàmú ya kí ni sọ fún wa ó ní ní ọ̀tún ọ̀dùnà tẹ́ ẹ bá ní ẹ sáyà kan kókó sẹ kókó nà kí sí wa á sọ fún yín pé ẹ lágbára ẹ ẹ tó bẹ́ẹ̀ ẹ̀dá ò tó bẹ́ẹ̀ ẹ̀dá kò tó bẹ́ẹ̀. ló fi jẹ́ pé kẹ́lì tó máa ti ń ṣe mẹ́lẹ́ òun ṣàgàbàǹgẹ̀dẹ̀ ní tóun ṣe òun ẹ̀fọn rẹ̀ ò ní mọ lórí rẹ̀ rẹ̀ nínú ayé lọ ń bà á jẹ́ kò ní kàwọ́ nìkan yóò spread ni kọlùkàlùkù ara máa wò ìpín o bá sínú wàhálà ti ń bẹ yìí. ìwọ náà lọ́wọ́ ń bẹ̀ kí ló jíṣẹ́ náà sáà sọ́nà ولم يمنع زكاة أموالهم إلا منع القطع من السماء ولولا البهائم لم يمطروا tí wọ́n bá ti yọ zaka èló ni zaka zero point zero two five àbí bẹ́ẹ̀ kọ́ ni one over forty. kìí sí nínú gbogbo tó bá ti wọ ní sọ́ọ̀bù ni o tí wọn ọba ti yọ ìtọ́lọ́rọ̀ wọn ọjọ́ kàkà bó ti yẹ kí wọ́n yọ sílẹ̀ jíṣẹ́ lọ́sàásùlámù ọba adẹ́dà yóò ṣe òjò kò ní rọ̀ tọ́ba rọ̀ kò ní sí wọn láǹfààní òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà wa sọ pé tí ìbá ṣe torí àwọn ẹranko tí wọn ò nípin nídìí aburú torí àwọn ò ní wọn ò ní wọ̀ gbogbo tọ́ba adẹ́dà darí wọn tí ni wọ́n ń ṣe tí ẹ bá ń ṣe torí tí wọn ọba adẹ́dà àbá tí ó mọ̀jọ pàápàá kí ló jíṣẹ́ lọ́sà àṣìlám ó ní máa ámì bí akthara mastọ́rin min ámì walakin Allah yusarrifuhu haythu yasha bayna ibadi ojú ọdún kan kò ju tọdún kan lọ ojú pọ́ńtí tí kan náà nínú ọlọ́dún kọ̀ọ̀kan pé a òjò pọ̀ lọ ní òjò ọdún kan bákan náà ni ṣùgbọ́n ọba adẹ́dà ìyí máa pín ká láàrin àwọn ẹrú rẹ̀ bó bá ṣe wù táwọn tí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọn ọba ṣe déédéé ọba adẹ́dà ọ̀rọ̀ òjò òun ní ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ẹranko inú igbó àti àwọn ẹja inú odò wọn ò ní jẹ̀yà àfọwọ́fà tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣe ìyà yẹn yóò mọ lórí wọn nìkan lọ́rọ̀ nírọ̀ ségesège tó jẹ́ pé kò ní wúlò fún wọn sọ̀rọ̀ tó wúlò fáwọn ẹranko àtẹ̀yẹ àtẹ̀já inú bá àti ogúdò. òjíṣẹ́ náà tún lára ọ̀sán làwọn aṣọ yìí pé. ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليه عدوه من غيره فأخذوا بعدما كان في أيديهم ìwọ̀ májẹ̀mú ọba adẹ́dà àti tìránṣẹ́ táwọn èèyàn ò bá ti fún wọn kí ni májẹ̀mú ọba adẹ́dà kásìn kí ni májẹ̀mú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálà ká fi tiẹ̀ ṣe àríkọ́ṣe bá ṣe fún ṣe ní mọ́jáàsí ni wọ́n ti fún nǹkan tó oṣù mẹ́fà yìí kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ ń parí. ó ní inna lil masajidi huwat hum awtadul masajid. wọ́n láwọn tí wọ́n wá sí mọ́sáàtì wá kí wọ́n wá ka kọ́ra wákàtí márùn-ún náfìlà wọ́n wá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ń ṣe gbogbo ó ní àwọn wọ̀nyí òpó mọ́ṣáláṣí wọn iná wà dàmọ́sáàjì iná wà àwọn tí wọ́n wá sí mọ́sáàtì wá kí wọ́n olókùn ni wọ́n òpó kí òpó mọ́ṣáásí òpó ọlọ́run ọba nínú ilé rẹ̀ kí lọ́wọ́ sọ ibi kábàrùn àti ó ní alìmọ̀láíkà jùlọ sáàwùhùn àwọn tí wọ́n máa ń jókòó pẹ̀lú wọn gbà wọ́n bá kírun tí wọ́n bá ṣe dánilẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá ṣe ìjọba bá ṣe lọ́fúlà ìkankan ó ní màláíkà ni àwọn màláíkà ni wọ́n máa ń jókòó tí láti sọ nínú ẹgbà wa kan wípé ìdó ti mọ́sálásí wá kírun tàbí wá ṣe nǹkan kan ọwá akẹ́kọ̀ọ́ ṣèdánilẹ́kọ̀ọ́ ọwá gbogbo nǹkan bá wọn. àwọn màláìka wọn wà á dàbò ń bẹ̀ wọ́n máa bẹ lọ́n fún wọ́n lọ́n bá ṣe dáadáa fún tó bá dẹ́ṣẹ̀ foríjì ìdí bá ń fẹ́ dí rọ̀ lọ́rùn láti fi wọ́n máa ṣàdúrà fún wọn ò ní dáwọ́ àdúrà dúró títí tí ó fi kú tí fi dìde jáde ẹ̀sọ́ ipé àbá ti kírun tán kámọ̀mọ̀ bẹ́dà kájókò kátráì láti bẹ́ẹ̀ náà làwọn obìnrin tí wọ́n ń kírun nínú ilé torí pé kí ni ibo ni mọ́ta sí wọn nínú ilé tí ẹ bá fẹ́ wọ́n fún mọ́sáàjì ọkọ lè gbà wọ́n láàyè fún ọmọ dáadáa kẹ́ṣù dáadáa ṣùgbọ́n inú ilé wọn òun ni mọ́sáàjì òjíṣẹ́ náà sàrẹ̀ fún àmọ̀ ìparí ọ̀rọ̀ ó ní ìdá gọ́ọ̀bù tí wọn ò bá wá sí mọ́sáàkì yálà wá kírun lálà wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ àbí láti wá ṣe nǹkan kan. ìtàkàdóòrù àwọn màláìka yóò máa wádìí wọn wò pé kí ló ṣe wọn kí ló ṣe wọn kí ló ṣe wọn màláìka ń ṣèwádìí lórí wọn kí ló ṣe wọn náà kí ló ṣe wọn náà. wọ́n ìdá tí ó bá jẹ́ ara wọn ọ̀yá lọ́fà tí wọ́n fi wá sí òjíṣẹ́ lọ́sàn ní àádúrù àwọn màláìkò lè mọ̀ bẹ̀ ó wọ́n dẹ́dà tí máa fẹsẹ̀ rìn wà ní tí máa ṣe báyìí ní tọ́ba wá sí mọ́sánláàtì nǹkan báyìí wá sí i ọba adẹ́dẹ̀ òní mọ́mà ó ti dè mọ́lẹ̀ láti mọ́mà ah, àwọn ń wo sọ́rọ̀ ìmọ̀ gbogbo nǹkan àwọn máa ń kọ rẹ́kọ̀dù rẹ̀ wọ́n máa ń kọ ládá fún ẹrú kí ń ṣe kọ̀ wá lè wá báyìí kí ni ká ṣe sí ọba adẹ́dẹ̀ ọ sọ pé ẹ máa kọ ládá rẹ̀ bí ìgbà tí ń ṣe nígbà tára rẹ̀ yáhùn náà ní kẹsẹ̀ máa kọ́ lòfìjẹ́ iṣẹ́ rẹ̀ èèyàn fi ilẹ̀ láì ṣe ń gbà kí ló jíṣẹ́ lásán àtúlà ń sọ. ó ní islam tẹ́lẹ̀ bí adal bẹ́ẹ̀. ẹ jẹ gbádùn ẹ múlò ẹ ṣègbìyànjú dáadáa pẹ̀lú ilé wo kàábà. ìgbìyànjú kí ẹ máa ṣe umra ẹ máa ṣe hajj ẹ máa wá kírun bẹ́ẹ̀ tí ẹ̀bá wà mẹ́rin máa ṣe tàwá púpọ̀ ó ní wọ́n ti wó lẹ́ẹ̀mejì sẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta kò ní sí ń bẹ̀ máa o láyà ẹ̀rọ ó ní tẹ́lẹ̀kẹta bá fi ṣẹlẹ̀ wọ́n ti wó kàábà lẹ́ẹ̀mejì ó ní wọ́n ń bọ̀ wá wó lẹ́lẹ́ẹ̀kẹta lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta kò ní sí ń bẹ̀ máa. nǹkan bí 50 years ago nígbà tí wọ́n bá ń sáàbá ń ka ṣòrótò sọ́lá tí wọ́n sọ yí pé agbọ́dọ̀ fèsì kíblà àwọn tí wọ́n bá wà ní kàábà kàábà gangan gan tí wọ́n wà mọ́ka kàábà gangan wọ́n gbọ́dọ̀ fèsì àwọn àtọ́ àwọn wá ń ṣe nísàlẹ̀ pé tí ọba wá sí kàábà ń bẹ̀ wọ́n máa fèsì bí ojú pọ̀nà rẹ̀ gangan àwọn àmọ́dé ìlọ́wọ́ àwọn afáwọ̀ yí pé kò ní sí káàbà ń bẹ̀ kẹ́ kí ni túmọ̀ tó ní sí káàbà ń bẹ̀ wọ́n dẹ̀ dorí kodò wọ́n máa sunkún kí ló dé wọ́n ní rárá lẹ́bùn yìí ò tí gbé ń tá a fẹ́ sọ ọ̀kan nínú àwọn ọmọ ìyá ńgbà tí ń ṣe postgraduate research rẹ̀ tó dé bí àdìsí yẹn ọ̀dọ̀ àáfà rẹ̀ àwọn àbá àpéjọ nípa àwọn péjọ tó ọfẹ́ pẹ̀sẹ̀ntì rẹ̀ wọ́n ní kí ni ilé tí mo fi gbà á fa rẹ̀ wọ́n ní ilé ọlọ́ ilé ọlọ́ wọ́n wò kẹ̀ kò ní sí bẹ̀ mọ́ kọ̀kọ́ síbù nǹkan kan wọ́n ní ṣé àwa tífù lèèyàn máa ń ṣe tẹ̀sí lèèyàn máa ń ṣe tẹ̀sí ìní àdítẹ̀dẹ̀ ṣé fẹ́ẹ́ ló bí mo ṣe rí bó ṣe wù mí bí mo ṣe fẹ́ lèyàn máa ń sọ pé àdíṣì sọ yìí àbọ́dọ̀ ìkù àbí ọ̀rá ìdè ènìyàn àbí àwọn àgbékalẹ̀ ìmọ̀ gbé ní ká ní kò sọ àwọn ẹ̀rù jẹjẹ ẹ̀mọ́ bá ń sọ láàrin lọ́wọ́ tó tẹ̀lẹ̀ nù ṣé ìwọ bí ní ìgbìmọ̀ wọn wò lẹ́ẹ̀mí àkọ́kọ́ tí wọ́n sọ ibi tí wọ́n ti bọ́nà máa wọn kó àwọn ẹ̀rí kalẹ̀ fún òṣìṣẹ́ náà sàtìlá ẹ lo bíbẹ tí kàábà bẹ ń bẹ nífìn láti fi ṣèbádà ẹ ṣe umra ẹ ṣe hajj ẹ ṣe tawaf ẹ kírun bẹ torí pé kí ni o wọ́n ti wó lẹ́ẹ̀mejì o tẹ́lẹ̀ kẹta kò ní sí ń bẹ̀ máa o ta ló lè ó ṣe ó ṣe rò wípé <laughs> àní lọ múra ní àní lọ sí hajj wọ́n wà máa ti díẹ̀ wọ́n wà ti mọ́sálásí fóṣù mẹ́fà tàbá kú òlé tó bá di jẹ́ ọjímọ̀ àwọ̀ṣọ́ àwọ̀ àárín ìwádìí wọ́n wà àríkókíni wọ́n ti ní kọ́kọ́rọ́ àwọ̀ àsùnkún padà lé pé yà wà kí ni àwa sì lẹ́sẹ̀ tó tó yìí. nígbà wọn ni wọn ó ti mọ́sálásí olúkálukú wọn á múra ní múra bí ìgbà tó jẹ́ yí pé wọ́n ní wọ́n róṣù ọ̀ṣù àwẹ̀ àwẹ̀ là ń tí ń gbà láti gbà igbó àtẹ́wọ́ aṣọdún àwọn kéékèèké nígbà tí wọ́n gbọ́ ipẹ́ wọ́n ní wọ́n ti mọ́ṣáláṣí o wọ́n lọ kásùbà látàgò mẹ́wàá ni wọ́n ti ń dúró de àìdá ti fẹ́ tó torí pé kí سبحان الله سبحان الله كلوفا أفوفا أجيشنا صلى الله عليه وسلم صحيح وإن كان له حاجة أعنوه تي àwọn tí wọ́n ń wá sí mọ́sálásí rẹ́gúlárì wá kírun wá ṣe tìláwà tí ó bá wá jẹ́ pé wọn ò lè wá bùkátà kan ló dí wọn lọ́wọ́ tí wọn ò lè fi wá àwọn màláìkà tí wọ́n ń jókòó tì wọ́n nígbà wọn bá fi wá wọ́n jáde lọ bá wọn ràn wọ́n lọ́wọ́ láti bá wọn bí àbùkátà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jíṣẹ́ lọ́sùnà tó fi jẹ́ pé kí ni èyí kẹ̀rẹ̀ níbi iṣẹ́ rẹ̀ èèyàn máa dún ní màá òjíṣẹ́ lásọ́lá àṣọ́lá ó tún wá ń sọ fún àwọn mọ̀hájírò ó ní tọ́ba fi di wípé wọn ò tẹ̀lé tọ́lọ́n wọn ò tẹ̀lé tó ìṣẹ́ lásọ́lá àṣọ́lá ọba adẹ́dá ó dẹ ọ̀tá sí wọn ọ̀tá wọn wà á máa foró mọ́ wọn lóríṣiríṣi ọ̀nà ìtí bá ń bẹ lọ́wọ́ wọn yóò máa gbà kìí sèyìn nìkan wa ma lam yahkum a'immatuhum bi kitabillahi azza wa jalla وتحروا فيما أنزل الله سبحانه وتعالى إلا جعل الله بأسه بينهم tọ́ba fi di wípé wọn ò fi òfin ọlọ́run ọba ṣèdájọ́ láàrin wọn gbogbo bàtà máa ń sọ yí pé wọn ò fòfin ọlọ́run ti dájọ́ láàrin wọn ọ̀gọ̀ọ̀rọ̀ máa ń wò ní wípé àwọn olórí fẹ́ mọ̀ wípé ọ̀gọ̀ọ̀rọ̀ mọ̀ wípé tá a bá ti nà kankan sí ọmọlàkejì mélòó lè jọ wà sọ́dọ̀ wa ṣéyàwó tí wọ́n ní lé ìwọ ń fòfin ọlọ́run ọba bá a lò ṣọ́ọ̀mà ṣọ́ọ̀mù fòfin ọba a

níbo lẹ ti rí yín o ní òkè máa sọ fún ibi tí mo ti rí ó dẹ̀ kẹ́rù ẹ̀ síta ló kí lọ́ba rẹ̀ rà sọ ó ní la tukhrijunna min buyutihinna wala yakhruj ìwọ ló kọ́lé ìwọ ló fún un ní yàrá ńbẹ ìwọ ló ṣe gbogbo ètò bọ̀dù kí lọ́ba rẹ̀ rà pè onílé wọn ni ẹ má lé wọn jáde nù lé wọn wọ́n láyé àkúrújú náà àwọn náà lẹ́kọ̀ọ́tọ̀ jáde ilà àyè àti iná lè fà àyíṣẹ́ tí wọ́n bẹ̀ yìí náà àfi tó bá jẹ́ pé wọ́n mú ìbàjẹ́jọ́ ìbàjẹ́ wá tó borí gbàtọ́ bá lóhun tó fẹ́ máa ṣe sìnà nínú ilé rẹ̀ fẹ́ máa ṣe sìnà nínú ilé rẹ̀ ìṣe wípé tí èkó bá fẹ́ lọ yóò sọ àgà ní tó fẹ́ ṣe nínú ilé rẹ̀ sọmọ pé ọba adẹ́dà ní ara ẹni gbogbo òpèsè rẹ̀ ọba ni ìwọ òfin gbà ládá òwò òfin gbà yà àmọ́ òfin ọlọ́run ọba òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àtúnlá ti sọ ní òfin kí wàá lọ ó ní nǹkan mẹ́ta yìí máa ń fà parun nǹkan mẹ́ta máa ń fà kó lọ nǹkan mẹ́ta yìí máa ń mú kí ọba adẹ́dà forí jìyàn yìí máa ń pẹ̀sẹ̀ yàn rẹ nǹkan mẹ́ta tiwẹ̀ yìí máa ń mú kíyàn mókè yìí. kí ni àkọ́kọ́ nǹkan tí ó ní máa ń fàpá ó ní ṣùṣùmọ̀tà ìjáun ṣàmù sórí ó ní kọ̀fẹ́ náà látara pé ó ní kọ̀fẹ́ náà kò ná fórí ara rẹ̀ kò ní ná fún ẹbí kò ní ná fara kò ná ó dẹ̀ wà ń bẹ̀ gbogbo nǹkan wà máa bàjẹ́. ó ní wàhálà mọ̀tẹ́rẹ̀ ìfẹ́ ni ojú ọ̀nà ní àárín bẹ́ẹ̀ ṣe mínú ìpanu ní máa ń fà fún yàn kí lẹ́kẹta òní ìjẹ́ abẹ̀lmọ́rin ìbí lọ́sì ní àmà ìjọra rẹ̀ lójú ìjọba <laughs> rògbò ní tí ń jọ lójú ta ń fún ọ ta ni kó o fi sìn ọwọ́ ta lọ́wà anytime ló lè gbà kìí ṣe ní màá sí rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam <laughs> ó fi lọ ní mọ́ká bí àwọn kan ṣe ń wà wájú làwọn kan ṣe máa wà lẹ́yìn làwọn ó ní ẹmú sùúrù ọmọ mọ́ká ni mí tí ń jẹ búrẹ́dì funfun búrẹ́dì búrẹ́dì kíka àti dàbínù oúnjẹ nínú kí ló ṣe ó múra rẹ̀ wálẹ̀ ẹrú ni ẹrú ọlọ́mọba ẹrú ọlọ́mọba ni ẹjẹ́ gbogbo owó jẹ́rù rẹ̀ tó ọba ti jọra ẹ lójú kí ni ó bì yóò bí gbéraga ó ní nǹkan mẹ́ta ní máa ń fún yàn lákòóyọ khashiyatullah fi sirri wal iln kọ́ ọ páyọ̀ ọlọ́run ọba ní gbangba àti ní gbogbo ohun tó o ṣe ní gbangba o jẹ́ kí tí o ó le jù bẹ́ẹ̀ lọ àwọn dára nígbà tó bá wà gbangba má wà á gbọ́ sínú kọ̀rọ̀ yàrá kọ́ wa máa gbogbo ohun tó wò ní gbangba kọ́ máa wò lórí jíwò wọ́n ṣe nínú kọ̀rọ̀ yàrá lọ́n tún wò gbàtí àwòká máa ń pẹ́ àfáà eléyìí ọ̀tọ̀ sí ní ó ní ṣe nínú kọ̀ọ̀rọ̀ yà ẹ̀hẹ́ kí ló ṣe lọ́sọ̀rọ̀ àṣọ́nà fún un. ọlọ́run kan wà sí gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà pẹ̀lú iṣẹ́ olóore tó tóbi tó pọ̀ bí òkè tìhámà òkè tìhámà sáìdì yemen lọ́wà ó tóbi ó dẹ̀ fẹ̀ ó dẹ̀ funfun lọ ní ní ní ní gbogbo àwọn olúmọ gbogbo àwọn Àbújá àwọn jọ́sìn ẹ̀ kéékèèké ni wọ́n jẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àwọn òkè tó ń bá bá fi mú ìṣẹ́ lára àtọ́lá sí bí ń fi ń ṣe àkàrò tí ò fi tó ní mẹ́sàkàrò lẹ́wọ̀n sí pé ọba abẹ́rẹ́ tó sùn sọ sékọ̀ mọ́ ni. Ọ̀mà àwọn ó ní ṣùgbọ́n ọba adẹ́dàá ó dàlù wọn láyà ni yóò dà wọn sẹ́ ìlú wọn láyà èyí ni pé kò ní í gbà. Òṣìṣẹ́ náà tí wọ́n ń sàkàrò fúlàrọ̀ fúlàrọ̀. ó ní àwọn ọmọ ìyá yìí ni wọ́n wọ́n èé fòrò ń ṣeré wọ́n máa ń dìde lóru wọ́n èé fọ̀sán ṣeré àwọn náà ń gbìyànjú ó ní ṣùgbọ́n tí wọ́n bá dá wà wọ́n èé ṣọ́wọ́ ọlọ́run ọba kò sí tí wọn ò lè fa ọgbà ọlọ́run ọba ya sí kọ̀ọ̀kan wọn àti gbangba ọ̀tọ́dọ̀gba òṣìṣẹ́ náà sàṣìlá nínú tí máa fa àkóyọ fún yà khashiyatullah fi sirr wal ilm ó ní kílẹ̀ kejì tí máa fa àkóyọ al tínú rẹ̀ bá dùn kọjá wọn tún wọn tó o bá bínú tó ní wọn tún wọn. the best tó ọba ti bínú wọ́n sọ̀rọ̀ tó ọba wà níbi olóòrò wà níjòkó tí gbogbo ọba fẹ́ gbé lè ṣàdọ̀ àlàáfíà yẹn láfíà torí pé kíni bẹ́ẹ̀dì àṣetán kò sí tí ò lè ṣẹlẹ̀ tí ìbínú bá dé. òjíṣẹ́ náà sáà sọ́nà máa sọ wípé والقصد في الفقر والغنى tí nǹkan bá wà lọ́wọ́ rẹ̀ mọ́nà náà pa tí ò bá sí mọ́ wà jákàmùnà bí ìgbà tó yẹ pé kò tiẹ̀ sọ́lọ̀ torí pé ó fẹ́ lè díẹ̀ láwọn sọ́nà ń wàṣà ọmọ pé tó bá fi ṣe ṣeré ṣeré gan ó ti ṣe kí ni ó ti jáde ọ̀nà ọ̀yà ọ̀yà rẹ̀ gbogbo ògbà tí mùsùlùmí bá bára rẹ̀ yóò máa fi sọ́kàn ní pé ọba ní ṣọlá tó bá dùn ọba ń ṣọlá ní bó ló ṣe fẹ́ kí n ṣe bó bá fẹ́ ṣe ìdàkejì náà ọba ń ṣọlá ní bó ṣe fẹ́ ń ṣe kì í ṣe pé kọ́ wá jẹ́ bí ìgbà tó jẹ́ pé ọ̀sọ́ bá dẹ́dà ó wà ọmọ gbogbo ẹ̀ orí ọwọ́ rẹ̀ lọ́dẹ̀ wà lọ fi jẹ́ ikú jíṣẹ́ lọ́sílá lọ́sílá ń sọ pé tọ́bá ti pẹ́ pẹ́ pẹ́ Allah Allah rọ́bì láà ó ṣe fi bí rọ́bì ṣe àmì ọba Allah

yìí máa pẹ̀sẹ̀ rẹ fún yàn. ìsìláàpùlù ọdún fi sábàrà bó ti lè wù kó tútù òun tó kéèyàn pé àlùwàlá kó ṣe àlùwàlá pé ọba rẹ̀ rà máa fi ń pẹ̀sẹ̀ rẹ̀. wàmáṣíú ilẹ̀ mẹ́sáàjì ìjìlá àkọ́dá òun ní ìlọ mọ́sáàfí lọ́kí gbogbo wa wọ́n bá ti ń gbẹ́sẹ̀ ọ̀tún ọba rẹ̀ rà máa fi ṣàgbéga òun gbé tòsí òun yóò máa fi pẹ̀sẹ̀ rẹ̀ àwọn màláíkà ọmọ yìí ọ́ wọ́n máa yìí ọ́ nígbà àwọn ọ̀nà ọmọ jẹ́ bodyguard fún màláíkà ó tún débẹ̀ ó kírun tán wọ́n tún dóde ọ̀ ó tún ṣe pẹ́pẹ́pẹ́ dé tó ṣe lẹ́yìn ìrún wọ́n tún ṣáájú àpò wọ́n láwọn bàbá àforíjì bá sànú rẹ̀ bá àforíjì bá sànú rẹ̀ ní tí wọ́n mọ̀ sí títí títí òjíṣẹ́ lọ́dọ̀ àdúrà ẹni tó bá fẹ́ kó pẹ́ nípa tó bá fẹ́ tó kéré jù jáde tọ́wọ́ bá pẹ́ ìdí ẹ̀ kí ló ń tẹ́ òun kó ire àdúrà àti ìkẹ́ àwọn màláíkà mọ́ra tó bá pápọ̀ òdì rẹ̀ wọ́lọ́ ìtún wá tìrìn nìkan kí wọn ọ̀bá tó wá rí ọ ní mọ́tàásí àwọn màláíkà òtún ma kí wọ́n tún ma wá dí ẹ̀wọ̀ ìbáyìí ni ti wá kìí sí yìí nìkan àtọ́rẹ̀ ìdí wọ́n tún wá dé ọwọ́ àbí bùkátà kan ní ó fẹ́ bí wọ́n tún lọ́wọ́ òṣìṣẹ́ pé èyí fi masáàsì ìhun kíkí sásìkò àti nínú masáàjì èyí fi ṣeré ẹgbẹ́ fún ọ ní ọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ọmọ yà ipò ńlá lọ́wà nínú ilé epo ọwọ́ àṣọ ah, àwọn ọmọ ń ṣe mítìngbà míì nǹkan kan àsìkò òun mọ́ ibi tí má fà àsìkò òun ṣeré o má fi àsìkò òun ṣeré o àfá kìíní ká ṣe sọ fún ìbò ọ̀fẹ́ àtúwọ́sọ fẹ́ lọ ìdẹ ara rẹ̀ tí wọ́n bá jẹ́ pé tí wọ́n bá ní ọ̀fẹ́ lọ kírun ló tún dá wàhálà mi ilẹ̀ ó fẹ́ lọ ìdẹ ara rẹ̀ tí ọ̀bá lọ kírun ti lọ lọ sí ẹgbẹ́ lọ ìdẹ ara ẹni tí ló tẹnu ká kírun ká ìzà ara wa èyí ká bọ́ ìwọ̀ ọba rẹ̀dà kò lọ́rùn wọ́n kí zúrù zúrù ló tó lórí ó ní osc lára rẹ̀ ó dẹ̀ lọ kí ní tẹ́tí lọ sí mítì ó kí zúrù tán ó mú àṣírí ìdàwà yí pé tó òun ti jámù ọdẹ̀ ṣe tán ọdẹ̀ ṣe àṣkárọ̀ rẹ̀ ọdẹ̀ ṣe ráyé àṣó ti lọ àtúntí lọ mala mala mala mala meeting mala ti lọ. tọ́ba dúró de meeting kó wọn fi ṣetán tí ó ṣe mú kí kí lọ́fẹ́ fi dáwọ̀ bọ́ bá rẹ̀ ni nínú bẹ̀rẹ̀ tíráta tẹ́ńkà táà fi ń ṣe gbogbo mokomoro wa yìí adabul mufrad bàtí wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ lọ́sùnà àlọ́sọ́lá pé kí ni tí ọlọ́lá jù léèyàn ti sórí rẹ̀ ó ní ìrùn kíkí ní àsìkò rẹ̀ torẹ́ ni tí ò mú ọba adẹ́dàwá kò sí ìwọ tí ò lè tẹ̀mọ́lẹ̀ wọ́n lé lẹ́yìn rẹ̀ ń kọ́ ó ní ìṣe dáadáa sáwọn òbí ẹni tí ò ṣe dáadáa sáwọn òbí rẹ̀ kò sẹ́ni tí ó ṣe dáadáa sí tí bá ń ṣe pẹ́pẹ́ ń kúrú fún ọ̀wọ̀ láyẹ̀ tán kọ̀ọ̀ràn ọ́ tọ́rẹ́ ni tọ́ yẹ kó rán jù láyé rẹ̀ kọ̀ọ̀ràn tó ti bí ẹni ń ṣe òun fi ṣe ọkàn ń ga ọ ni ẹni opportunity tó bá rí báyìí yóò fi jẹ́ ìkẹlẹ̀ gbogbo nǹkan ẹ̀sìn ó ní aka aka aka òjíṣẹ́ lọ́sọ̀lá àti náà wà sọ pé nǹkan mẹ́ta máa mú kéèyàn gòkè àgbà ọlọ́run máa ń ń ṣàgbéga fún yàn kí ni ó ní ètò àmùtọ̀ ààbò oúnjẹ ọjẹ́ tútù ó jẹ́ òun fi na wọ́n sáwọn aládùúgbò àwọn ọmọlàkejì ẹgbà àǹtí èyí náà ìtọ́wò ń bẹ̀rù ẹgbà ọ sọ pé hmm, bó ṣe lè wù kó kéré mọ́ ti ránṣẹ́ sí wọn ẹgbà ẹ̀fún lágbájá ẹ̀fún lágbájá ẹ̀fún lágbájá ìfṣà òṣèlá ìmọ̀ sálámà ìmọ̀ fún sálámà ẹ̀pàdé lẹ́ẹ̀mẹ́wàá ìṣẹ́ sálámà tó ayé sálámà alaikum márùn-ún lókùn àánú ìkẹ́ ìfọ̀kànbalẹ̀ kò ní kúrò láàrin òjíṣẹ́ lọ́sọ̀ àtúnlá ní wọ́n sọ láti bí lẹ́yìn wọn náà sọ ní ìmá dìde lóòrùn kírun nígbà táwọn èèyàn bá sùn ẹni tó bá fẹ́ rọrùn sùn lọ sàárè tí ọ̀fẹ́ kí alìkìyàmọ̀ owó níṣòro kìí fi kìyàmọ̀ lélì ṣeré ọ̀kan nínú àwọn sọ́làbù sọ wípé bọ́ bá ṣe lórí bẹ́ẹ̀ ni ìdúró ọjọ́ gbẹ̀ǹdẹ̀ alìkìyàmọ̀ ó ṣe fúyẹ́ fún ọtí kìyàmọ̀ lè kí ló jíṣẹ́ náà sọ́làbù ó ní dáàbò sọ̀rọ̀ ìṣesẹ́ àwọn ẹni eré síwájú yín ni débi wípé ó ní tọkọ bá jí tọ bá jí àwò rẹ̀ tí àwò rẹ̀ báyìí wo pé kí ní kò mọ bá tẹ̀ lọ kó tiẹ̀ kọ́kọ́ mú méjì wá ná bọ̀ bá mú méjì wọn atakọ́ wá mú omi kó gùn ní àwò rẹ̀ lójú dìde tí àwọn náà bá kọ́kọ́ jí tí ọkọ ọba tètè fẹ́ jí kóhun náà múra káà méjì wá tọ́ bá ti ṣe díẹ̀ ó mú omi ó gbọ́ bẹ́ẹ̀ náà láti ṣe tí àwọn tí wọ́n wà lọ́ndà wa àwọn ọmọ wa tí wọ́n ti bàlágà bí tá n bá ti ń ṣe fún wọn àwọn tí ò tí bàlágà àwọn náà fẹ́ dìde àwọn náà fẹ́ dìde wọ́n fẹ́ compete ó pàtàkì ah, bàbá púpù gba omi ilẹ̀ ẹ máa ń bù wọ́n yàn lójú bẹ́ẹ̀ ni má ṣe bù wọn láwọn náà lójú náà nígbà tiwa two o'clock wọ́n wá jí wa tá a bá wí nísìn ẹ̀yin ní duwáàtì gbogbo ọ̀sán ariwo lẹ́yìn tí ń pa káàkiri ẹ̀ bọ́ lọ́wọ́n ọba mú ilẹ̀ lóòrùn àwọn ọmọ ìyá wọn sọ pé ah, bàbá ìtún ti dé bàbá ìtún ti dé a ti dìde a tuntun a jókòó a máa búùtù díẹ̀díẹ̀ ọ̀gbẹ́yìn tètè búùtù náà lórí oorun a máa búùtù díẹ̀díẹ̀ wọ́n bá ti pàyìn lára rẹ̀ wọ́n ti dèrò ọ̀kan rẹ̀ àròkè bóyá àtìrí mú jẹ bí wọ́n bá tún bí bí tírì tírì bẹ́ẹ̀ tí wọ́n tún mú omi wá tí ìwù lójú ó bàbá yìí ló dìde àní ní choice olúkálùkọ́ yà á láàmdìdì láìlẹ́sẹ̀ àyánu bàdà máa má tì máa wọ ilé ìṣe láìláì lọ́láwà àdàlá ṣe rí kẹta lámúlùkọ́ láìlẹ́sẹ̀ tó wà lákùlù ṣe سبحان الله má rò ni kí ló jíṣẹ́ lára súnà tí ọ̀rọ̀ yìí tètè ní ńlá ti di kí ló ní ká ṣe ó ní ká fọwọ́ bọ́jú ká fọwọ́ bọ́ ò tọ́lá ti jí lóru tọ́lá ti di wípé ah, òun ọ̀bẹ ah, rọrùn ó ní fọwọ́ bọ́jú fọwọ́ ni ọlọ́run ó sọ ó tọ́wọ́ bá ti dìde kọ́kọ́kọ́ lọ sí di omi náà fún símú fún síta fún símú fún síta lẹ́ẹ̀mẹ́ta ó nítorí wípé ibi tí àṣetánì máa gọ́ sí nìjẹ́ ẹ bá sùn kó fi ní access nínú ọpọlọ yín ẹ mọ̀ wò pé ilẹ̀ oorun yìí ń dùn mọ́ ilẹ̀ àsìkò ṣìkù bí ẹ̀sùn bí ẹ̀sìn oníkóòtò orúkọ tó fọ owó gbọ̀ngbọ̀n ni wípé wọ́n ti ń pàṣùbà ṣùgbọ́n tó bá ti dìde bá òṣìṣẹ́ pé kò sí ọ̀nà déyẹ̀ lè fi kápá àṣetá tó lè fi lè rí mú àtikọ́ tẹ̀lé súnà òjíṣẹ́ náà bá àṣọlá gbà tó fọwọ́ bọ́jú kó nǹkan tó ṣàgáàtò ẹ̀ kó ṣe lọ sí ibi omi omi fi sínú fi síta fi sínú fi síta ó rí pé nàṣàtò yóò máa wà yóò máa wà díẹ̀ díẹ̀ ó ṣàlùwàlá ṣe lára mú ákà méjì wọ́n yóò máa gbádùn mọ́ ọ ní díẹ̀ díẹ̀ torí dáadáa lọ bá sọ̀rọ̀ torí bùkátà pọ̀ tó fẹ́ bá sọ òdíwò ìgbà láká àkọ́kọ́ yìí ní tí parí tí mọ̀ ń bá sọ òtúfẹ́ ṣe yóò tẹ́ mọ́ lọ lárọ́wà yóò wà normalize nígbè yẹn rẹ̀ bu mọ́tò tó fẹ́ sáàtì rẹ̀ ọmọ tó yọkọ̀ fọmọ ṣe ta yún yún yún ń gbọ́ bá yá ń kọ́ lọ́pọ̀ sí bẹ́ẹ̀ náà lọ́mọ ẹ̀dẹ́ nì mashab lọ́dọ̀ ọba adẹ́dà fún bàádà kò lè ṣe é ṣe àyàfikẹ́ni àbí pẹ̀lú ìgbìyànjú òjíṣẹ́ bí ìbìlọ́pẹ́ ń bíọ̀ sí ara ìmọ̀ ọlọ́run ọ̀tá wa sẹ́ ó ní gbogbo sẹ́tàǹtì ọlọ́run máa ń fi màláìka tì tọ́ba ti fẹ́ẹ́rẹ́ ọ̀ màláìka yẹn ń rin ó fi ń ṣe tafsir ọ̀lẹ́bí ilẹ̀ jẹ́ àjòjì náà lẹ́nà àdìyẹ náà sọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣègbìyànjú lójú ọ̀nà wa a ní jẹ́ wọn ó kéré a máa fọ̀nà wa mọ̀ wọ́n tí wọ́n ó fi tààrà rẹ̀ àti mọ̀ wá instance ọmọ ẹ̀yà ọ̀lọ́gẹ́ni ó ń bọ̀ ní ọmọ Adamawa ní Fúlàní ó ń bọ̀ ní láti Àbújá òde sáìdì olóńdráìdì. Eh, kọmọ yìí pé mọ́tò kan wà bẹ̀ sáfà àwọn mọ́tò ní àwọn páàkì ọ̀nà ẹgbẹ́ náà ó ti rá sáré mọ́tò ó ní iye oṣù tó fi wà ní kómà tó fi dákú ṣùgbọ́n ẹmọ nǹkan tó jẹ́ àgbàyà ni lásìkò òun bá ti tó tó ń ti bó ṣe wà ní kómà yìí yóò dẹ̀ dìde yóò lọ ṣàlùwàlà yóò kírun yóò tún dákú padà sílẹ̀ torí pé kéde ó ti jẹ́ nínú sísítẹ̀mù rẹ̀ lásìkò wọn bá ti tó kéèké ṣe. èyí mú ká làwọn doctors wá lò pé ókè píríọ̀dù tó fi ní consciousness káwọn ṣiṣẹ́ lórí ẹ̀ láti ṣe kíni ẹ̀mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ káwọn ti extend ẹ̀ kọ́ wá normalize tí wọ́n tí ọba fẹ́ ìlú ẹ̀ ń kọ́ bóyá ń tí bàbá lò gbogbo ẹ̀ bó ṣe dojúrú yìí mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ jákàmùnà kí ló dé àsọ́ọ̀lẹ̀ ọba rẹ̀ rẹ̀ ó ní wà á dọ̀wọ́hùn lẹ́bí na àmàlà الله wà á mẹ́lò sọ̀lẹ̀ hàt fún àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n ń wá ṣiṣẹ́ rẹ̀ mọ́jọ̀mọ́ àdéhùn rẹ̀ yẹ ó sì yí wọn rílẹ̀ fún a ní níbi tó lágbára dé ah, gbogbo gbogbo ẹ̀ tí wá dojú rí ní kankan òun ṣe àlèkáwà ní fáwọn tí wọ́n gbà òun gbọ́ tí wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ rẹ̀ èyí ni wípé wọ́n ń tẹ̀lé súnà òjíṣẹ́ lọ́pàá àlọ́wọ̀ sọ́lá pẹ̀lú àníyàn àti fiwójú orí ọba adẹ́dàjọ́ gbẹ̀ǹdẹ̀ àkíyàm torí wípé májẹ̀mú ṣẹ́ rí olùpẹ́kọ́jẹ́ tọ́nà paláṣẹ táwọn á ṣe bó ṣe bá súnà òjíṣẹ́ lọ́pàá àlọ́wọ̀ sọ́lá mú tí àwọn fi ń wójú orí ọlọ́run ọba nìkan ó lè jẹ́ nǹkan bí n tí lójú wa ìwọ dáwò kódà omi tó fẹ́ mu mú bọ́lọ̀wọ̀n ọba sí ní tí ó jíṣẹ́ náà fúnra rẹ̀ fún oúnjẹ tó fẹ́ jẹ náà bẹ́ẹ̀ gbogbo tó ọba fẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ kí bùkátà kan wá dé kọ́ wá sí ìwọ̀n ọ̀fẹ́ lọ́wọ́ bọ́lọ̀wọ̀n ọba ní ti nírọ̀rùn fún láfáà ti sọ pé láyé kúmùlùkọ́mùlù èyí máa ní ìlàdìlámẹ̀ wọ̀lẹ̀ àmì ìlàdìníyà ولا قول وعمل ولي إلا بموافقة سنة النبي صلى الله عليه وسلم àti mú wá àwọn ẹrú ọlọ́run tí wọ́n wá jílẹ̀ mú mú lọ ìgbà tí wọ́n wò yí pé ah, ó ti rẹ àwọn káwọn sá sí abẹ́ kéèsì kí lọ́sẹ̀lẹ̀ òkúta ilé wọn ló wọn ò rí bí jáde wọ́n ní káwọn máa fi táwọn bá ṣe nítorí tọ́lọ́wọ́n ọba nìkan káwọn máa fi ṣe ọba adẹ́dà ó ní kí nature yapa kí ni ìyapa nature tí ìjọba lọ tó ìjọba owó owó yẹn látòkè ṣe ìmọ̀ ẹ̀dá lọ sókè fún ẹ̀ abẹ́dàn kò sí sáyẹ̀nsì sí tàbílẹ̀ púpẹ̀ kò nínú àánú ọba adẹ́dà bí wọ́n ń ṣe ń fi ń bẹ náà ọba ó dẹ̀ ń gbé lọ sókè títí títí tí ètò gbẹ̀yìn nínú wọn ti fi bẹ lọ́wọ́n ọba tí wọ́n ti ráyè jáde nítàwọn ẹni rí àkọ́kọ́ lò lélẹ̀ àṣepamọ́ tí wọ́n ṣe láàrin àwọn àtọba adẹ́dà nítorí tọba adẹ́dà nìkan tí wọ́n dẹ̀ fi jòjíṣẹ́ náà lànà ọ̀nà ní ìsìnkọ̀ wọ́pọ̀ mọ́ àṣehàn ló pọ̀ jù. Gbèsùn nàgà wọ́n ń pa lọ́lọ́ wọ́n ń pamọ́. wọ́n ń sápamọ́ ah! ẹni tí ọ̀rọ̀ rẹ̀ léwu jù ọlẹ́ni tí ń ṣe ìpèpè kó máa chẹ́ẹ̀kì ara rẹ̀ ń gbogbo ìgbà kó má jẹ́ pé kí ni òun ti ṣe ní tí ó yẹ kó òun ṣe torí tó bá dijọ́ ọ̀gbẹ́ ìgbé àìkè àmà kó má di wípé àwọn tó pè ọ́ wà máa sọ pé báwo ni tiẹ̀ ṣe wá jẹ́ báyìí ṣé bí wọ́n ló ń pè wá. ọba adẹ́ra ní òun ṣe àdìkáwà ní fún àwọn tí wọ́n gbà wọ́n gbọ́ tí wọ́n dẹ̀ wá mú un lò gẹ́gẹ́ bọ́ lọ́wọ́ ọba ti fi ránjíṣẹ́ lọ́sọ̀lá sọ́lá pẹ̀lú àní àti ìfiwójú rẹ̀ ọlọ́wọ́ ọba nìkan lẹ́yẹ sàkìlìfọ̀nàhùn tìlà àt kàmà sàkìlìfọ̀nàhùn ní kọ̀bí báwọn ẹni àkọ́kọ́ bá a ti fi wọ́n ṣe àrólé lórílẹ̀ á fà náà ṣàrólé lórílẹ̀ àwọn náà jẹ wọn ò lòlẹ̀ ọlọ́run ọba ò tí ì parí rẹ̀ ó ní wọlé yọmọ kìnnẹ́nà lẹ́hùn dínà hùn lẹ́sẹ̀ tọ́jà lọ́hùn ẹ̀sìn wọn tọ́lọ́run ọba yọ́nú sí adẹ́dà yọ́nú sí ní sámà kò dẹ̀ ní gba nǹkan tó yàtọ̀ sí lọ́wọ́ ẹ̀dá nílẹ̀ ẹ̀lẹ̀ wọ́n láwọn màláíkà gbogbo ẹ̀dá ọlọ́run ọba tó dá ní sámà ìsìláàmù ni wọ́n ń ṣe ọ̀gbọ́dọ̀ yapa sí ọ̀gbọ́dọ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ ẹni tí ń bẹ ńlẹ̀ gan ọ̀gbọ́dọ̀ ṣe ló fi jẹ́ pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba kí lọ bá wọn dẹ́dà fi rán wọn and Islam torí pé kí ni ẹ̀sìn kan ṣoṣo tó bá dẹ́dà yọnu sún ọlọ́run ọba wa ní ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá ṣe ẹgbàá ń gbọ́ ẹ̀dẹ̀ ṣiṣẹ́ rẹ̀ bóun ṣe fi àwọn ẹni ẹ̀gbẹ́ yẹn ṣàrólé lórílẹ̀ òun náà fẹ̀yìn náà ṣàrólé lórílẹ̀ kí wá fẹ̀yìn nìkan ẹ̀sìn yín tẹ̀ǹtẹ̀ǹtẹ̀ èyí tó jẹ́ pé lọ́lọ́run bá yọnu sí ọba adẹ́dẹ̀ ó fi rinlẹ̀ ṣé kò fi rinlẹ̀ fáwọn ẹni àkọ́kọ́ ni torí pé wọ́n dúró déédé mélòó ni wọ́n bọ̀dù wọ́n kọ̀ǹtólù gbogbo ayé ọba adẹ́dẹ̀ ni wọ́n lẹ́yìn bọ̀dù lẹ́nà lẹ́ ìbàdí àkọ́fìn àmì náà Allahu Akbar gbogbo páyà tí ń bẹ nísìn aláhìlò ọkàn balẹ̀ oríṣiríṣi ó bá dẹ́dà ní òun ó yí padà tí fọkàn balẹ̀ fún kò ní sí wàhálà torí kéni ó ní yà àbùdó nàní la yushrikuna bihi shay'an èmi nìkan ni wọ́n máa sàn wọn ò ní bá mi wọ òògùn. òṣìṣẹ́ náà sọ̀rọ̀ àwọn ọ̀sán wọn ló fi pàkíyèsí wa sí. ó ní takunu sí kun nubuwa masha Allah an takun thumma yarfa'u Allah ma idha sha'a an yarfa'u. àsìkò ànẹ́bí ọba yìí tọ́lọ́wọ̀n ọba ń sọ wáyù kalẹ̀ táàrí àwọn sàbẹ̀rì nígbà tí wáyù bá sọ̀kalẹ̀ tó jíṣẹ́ lásán àtúnà wọ́n mọ̀ sí ṣe máa fi tó bá sọ̀kalẹ̀ fún tán wọ́n mọ̀ sí ṣe máa sọ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí wà fún ìgbà kan wáyù ọmọ sọ̀kalẹ̀ rẹ̀ kò ìlọ́ngbà yìí ó ní gbọ̀ báyá ọba adẹ́dà ó mú òun kúrò kò ní sí ànábì mọ́ revelation ò ní sọ̀kalẹ̀ mọ́. ثم تكون تكون فيكم خلافة راشدة على منهج النبوة ما شاء الله أن تكون ثم يرفع الله إذا شاء أن يرفعها خلافة أمنا تشيري torí wípé àwọn àrólé ni tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà òjíṣẹ́ náà fún àrọ̀ sọ́lá bọ́lọ̀ wọn bá ṣe fi rán àwọn náà tún tẹ̀lé ìjẹ́ ànẹ́bì nígbà tánẹ́bì bá lọ fún gbogbo nǹkan ó dùn ó déédéé bíi tiwọn náà ń bọ̀ báyá ọlọ́run ó tún kásẹ̀ àwọn náà kó lẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá wa ni tó máa tẹ̀kọ́ malik adam àwọn ọba tó jẹ́ wípé ìṣesí wọn yóò sì bá àṣekù táwọn khalifa ṣe yìí wọ́n wà àwọn náà máa gbìyànjú gbogbo ìṣesí wọ́n máa tẹ̀lé ojú ọ̀nà bí títà ní Umar bin Abdul Aziz ìjàrá náà ọba ni ṣùgbọ́n ó ṣe é níṣe tó jẹ́ wípé tí wọ́n máa ń dákọ̀ rẹ̀ àwọn èèyàn tó nígbà tí wọ́n dákọ̀ kàlùkọ̀ àwọn tí wọ́n bó jìṣẹ́ lọ́sàn àtọ́nà lòbá ni ọ̀rẹ́ bó jìṣẹ́ lọ́sàn àtọ́nà lòbá torí pé kí ni ọ tẹ̀lé pàtẹ́ òjíṣẹ́ lọ́sàn àtọ́nà ní kọ̀mọ́ńdọ̀ yẹn o nígbà tí ọba ya àwọn ọba báyìí tí wọ́n ń tẹ̀lé ojúkànnà tí ọba tẹ̀dá fi rán òjíṣẹ́ lọ́sọ̀lá àṣọlá láti ara pé wọ́n ń tẹ̀lé pàṣẹ àwọn sàádé àwọn náà tún kú ọlọ́run tún máa wọn náà kú fún mọ́tẹ́kùnù sí kún mẹ́lìkì jẹ̀bìrìyà àwọn ọba kan wà dé wọn ò ní kò fún ọlọ́run ọba àwọn ìjọba ó dé wọn ò ní kò fún ọlọ́run ọba lọ́wọ́ tí wọ́n bí lónìí fún àfi tó bá pèlè fún wọn wọn ní kí ìmọ̀ ọmọ wa ṣàdúrà tí wọ́n bá ṣe nǹkan ó wá di fótò ó di fótò ẹ́yà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ní ìsọ̀rọ̀ ní kí mùsùlùmí kan dìde kó la kọ́ bá àwọn kafa tíà ó ní òjíṣẹ́ lọ́dà àkúnná mú béèrè lọ́wọ́ àwọn tàbí ó ní bóò ni ó ti rí nígbà tí wọn ò bá tẹ̀lé kúránì mọ́ láti fi dùn láti fi ṣòjọba tàbí tí òjíṣẹ́ lọ́dà àkúnná sọ fún wípé sẹ́yìn pọ́sibù ṣáà òjíṣẹ́ lára àtọ́lá ní mo ṣe bọ́ gbọ́rọ̀ yìí ni ṣe bí àwọn ábìlì kìtà tí àwọn ẹni níwájú wọn yìí ṣé wọ́n tẹ̀lé ni pọ̀ báyá èyí tó ló ń sọ̀kalẹ̀ fún àìkẹ́ yìí náà àwọn èèyàn kà máa kà ní wọn ò ní ìlò láti fi ṣèjọba wọ́n ya ìṣèjọba àti tẹ̀lé òfin ọlọ́mọba wọ́n ya sọ́tọ̀ ah! bọ̀ kí wá ní ìtafẹ́ fàyọ̀ òjíṣẹ́ náà àtúnà wa tún sọ wípé tó mọ̀ tẹ̀kùnù sí ikùn khilafat rashida ala minhaj nubuwa lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀ bá rí báyìí yóò tún padà wá o àwọn kan ó dìde wọ́n gbé padà wá nígbé padà wá ní bó ṣe rí ní títẹ́lẹ̀ tó tẹ̀lé ojú pọ̀nà bọ́nà ọba ṣe fún òjìṣẹ́ lọ́sà àsálà tí àwọn kólàfà ọ̀rọ̀ ṣíbí tí wọ́n lò àwọn yóò tún wá ìgbà tó sọ tí wọ́n tán òjìṣẹ́ lọ́sà àsálà padàkẹ́ torí pé kí ni ó sọ sọlọ́lá ọ̀rọ̀ sọlọ ó ní nígbà tó bá yá ogun ẹ̀sìn ó ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti yẹ̀wúdì but mùsùlùmí ò mókè débi wípé ogun wọ́n máa mú àwọn yẹ̀wúdì àwọn jú wọ́n máa mú wọn pani yẹ̀wúdì ó wà sásábẹ́ igi àtòkúta òkúta ó wà máa pe mùsùlùmí yóò máa sọ fún pé yà mùsùlùmí ya Abdullah ìrẹ́ mùsùlùmí ìrẹ́ bọ́lú wá ń wo yẹ̀wò dúró bí kejì wá mú balẹ̀ ẹ̀já kíyèsí nìkan ó ní ya muslim òkúta àti igi sẹ́mọ̀ fáwọn onítẹ́kìlẹ́sì àwọn ti tẹ̀lé tọ́lọ́mọ ọba wọ́n dẹ̀ àwọn ti ń tẹ̀lé ẹ̀yọ́ àwọn tí wọ́n ń ṣe níṣe sí bí àwọn tàbí ṣe ṣe lákọ̀ọ́kọ́ ṣe tuntun ni Ali rọ̀bí ọ̀rọ̀ ánú ó ní màtáwọn tó ń tẹ̀ lójíṣẹ́ náà sọ́là táwọn ń lọ ní Mákà àti igi àtòkúta wọ́n ń sálámà lójíṣẹ́ náà sọ́là táwọn pé Ali wà rọ̀ pé ya Rasulullah èèmọ̀ àti kí àtòkúta gbogbo wọn ní ń sálámà tí ọba àti ẹnkọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ojú lásán sọ́nà ẹ̀bẹ̀ kò sí ń tọ́ba adẹ́dàdá láti sánmà sílẹ̀ láti ilẹ̀ ta odó lé lórí títí di sánmà lókè kò sí tí ọba adẹ́dàdá tí ọmọ pàdé ọlọ́run ọba ni àyàfi èyí tó jẹ́ kẹsìrì nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlìjànú. wọ́n mà igi àtọ̀pẹ̀ wọ́n mà kí là ń tá a bá jẹ́ mùsùlùmí tá a jẹ́ rú ọlọ́run ọba bó tẹ ká jẹ́ gbogbo ìjọba adẹ́dàdá yìí wọ́n mà sìn wá ni wọn ò ní yapa sísìn ọlọ́run ọba látara wa bọ́ba adẹ́dà ṣe fẹ́ káwa náà sìn látara gbogbo tó da ọ̀pọ̀ ìgbà tó yẹ àbíṣẹ́ lára àgbọ́lá ó ń lọ ọ̀rọ̀ yẹn ti ń pàbà ọ̀rọ̀ ó ní ta ló kọ́ ọmọ lẹ́yìn ẹ̀yẹ yìí ẹ̀yẹ yìí ń complain fún mi wípé ara ni wọ́n ti kọ́ ọmọ lẹ́yìn òun ẹni tó bá kọ́ ọmọ lẹ́yìn rẹ̀ kọ́ wá kọ́ ọmọ rẹ̀ fún. màálù tí wọ́n fi ń ṣiṣẹ́ oko ẹni tó ní ó gbé ẹrù lérí màálù ń dẹ̀ ń já mi lójú òjíṣẹ́ lọ́la sáàmì màálù ìrìn um, wípé ibi wọn dáhùn fún lẹ́ni yìí fi ń ṣe yé o tó túmọ̀ sí pé kí ni n tó pàtàkì fún wa òní kólúkálukú wa ká tí ìpín wa ṣe nínú ayé wa ká jẹ́ kó tẹ̀lé ojú ọ̀nà bó ba dẹ́dà ṣe fẹ́ tó fi rán òjíṣẹ́ náà sọ̀rọ̀ àdọ̀sọ́lọ̀

الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم كما استخلف الذين من قبل لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتدى لهم ولا يبدلن لهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشرك به شيئا a padà padà gbogbo ń tí ìṣà rẹ̀ àjàwọ̀ ń bẹ̀ nítọ́jára rẹ̀ láwọn àti substitute ẹ̀ ló fi jẹ́ pé ìwà mọ̀ pàtàkì táàbà nwa ama tele àwọn ibi tá a bá kọba àdájọ́ ó forí jì wá olúkálùkù wà gbajúmọ̀ tiẹ̀ yóò dẹ̀ gbajúmọ̀ àwọn ará alé rẹ̀ yóò dẹ̀ wá síta pẹ̀lú kíni bèlè ṣíkúmá wàlẹ̀ mọ́rẹ̀ yìí zẹ̀tẹ̀lẹ̀ hasana. ìpèpè dáhà sọ̀fíà tọ́nà ọba fi hàn jíṣẹ́ lọ́sọ̀lá àrùn sọ́nà nígbà tí ń sọ́ka tọ́fẹ́ jáde láyé tí a wà Fátímà aláyàsálà tó rójìṣẹ́ lásàásálà ẹ̀rù bá ó ní àà ah, bàbá mi òjìṣẹ́ lásàásálà ní ìnàmà ni'ma sálàfún ànàlákì sálàfù tó lọ́lá tó dáa jù òní mo jẹ́ sí ọ èyàn lórí pé àríkọ́ṣe dáadáa ni mo jẹ́ sí ọ má dààmú wípé mo lọ ní padà lọ náà lọ bọ̀tí tí mo mú wá ní kó tẹ̀lé láti fi wójú rẹ ọlọ́run ọba ó kú dẹ̀dẹ̀ ọ wàá pàdé mi kí lọ sọ ó ní ìwọ lọ́kọ̀ọ́kọ́ wàá pàdé mi ìlọ́wọ́ lọ́kọ̀ọ́kọ́ wàá bá mi kí ni àwa sọ inú ẹ̀dùn ìwọ lọ́kọ̀ọ́kọ́ wàá bá mi. ni wàá bá wọn bọ̀ kí n dúró lójú ọ̀nà bó ṣe wà gbogbo tó ṣe kí ló ṣẹlẹ̀ nínú ilẹ̀ tó jíṣẹ́ lọ́sà àṣọ́là àfilẹ̀ ọlọ́ọ̀bá ogún ọ̀hún lélẹ̀ òun ọgbà kan síkọ̀lẹ̀ lójú tí wàá síkọ̀lẹ̀ tó kí ni abọ́kà sọ fún tó dára àná ó ní òjíṣẹ́ lọ́sà àṣọ́là sọ yìí pé àwa ànẹ́bí ọlọ́run ọba o gbogbo ń tá a bá ní àìjogún rẹ̀ a máa fi ilẹ̀ fún àwùjọ mùsùlùmí kí ni ìyá Fatima ṣe ọjà wọ lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé kí ni ọ̀rọ̀ òjíṣẹ́ náà àtàlà ni èyí gbóyà ká sọ pé ọlọ́run ní bá òjíṣẹ́ náà àtàlà sọ báyìí ó wá máa ń jámọ́ torí pé òun kùn yẹn gan ọjẹ́ ìyá rẹ̀ òun kùn ọjẹ́ ìyá rẹ̀ torí pé kí ni ó ní máa kánẹ̀lì mọ̀ nínú wọ́dà mọ̀ nílẹ̀ tí إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة في أمره ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ fólùgbàgbọ́ òdodo òjíṣẹ́ náà sàásánlá ọba adẹ́dà ti pàṣẹ òjíṣẹ́ náà sàásánlá ti ṣàlàyé rẹ̀ kọ́ wá tún mọ̀ pé ẹ̀ẹ́n sórí ẹ̀ẹ́n ìyá ó ṣe tọ́ba rẹ̀ lọ́tọ̀ kí ni tó yẹ kó ṣe sẹ̀mínà fún àtàwọn tó pé kí ni ó ń gán fúnra ara rẹ̀ ọ̀ràn yẹn ní kọ́tẹ̀lé tí wọ́n fi ránṣẹ́ tẹ́ fi rán tí ẹ̀gán ló mọ́kè jù mẹ́ẹ̀ ọlọ́run bá ní káfà sọ láti kó yíṣẹ́ lára àtọ́lá kò sí ìrún tó yíṣẹ́ lára àtọ́lá ṣe tó ọlọ́run ní pàtó láti tọrẹ fún ìbádà yóò ṣe aláàmọ̀ sọ́ni àlà Muhammad wà láàlélẹ́ ìtì wà láàtúwájì ọdúnrí ẹtì kama sọlẹ́ ala ali Ibrahim tìlá àlẹ́ nílẹ̀ yẹn ká hamidu méjì وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. ṣé ó gbé ìdílé ẹ̀kọ́ sọ pé abẹ́dà ìbáadà rẹ̀ wo lẹ́nìkan lè dé bá sáàwẹ̀ ni ó fi jẹ́ pé ẹni tí ń bá ń pèpè ẹni tó bá fẹ́ jẹ́ sára sálá títọ́ yẹn jù yọ wá ìwọ̀n yọ tẹ̀lé yóò tẹ̀lé pẹ̀lú ikhlas yóò kún fún ìbẹ́ lọ́wọ́ ọba pé kọ́ bá dẹ́dàgbà wọn yóò wá máa ṣe ìbáàdà tó pọ̀ torí wípé kí sákò àwòfin ilẹ̀ nínú ìgbésí ayé òun torí tọ́ba adẹ́dà sọ ní ìbúdò rọ̀bọ̀kùn alladhi khalaqakum walladhina min qablikum kí ló fi kún ó ní la'allakum tattaqun ọmọ ṣèbádà ìbáàdà yìí ó ní omi tí máa jẹ́ kí máa ní ò dàgbà sókè tí òfin ní jọrẹ lójú gbogbo ń tọ́ bá fẹ́ ọmọ òfin bíntì ni kọ́ba àdẹ́dà ọwọ́ a máa pèpè pẹ̀lú rífù pẹ̀lú rífù ẹwọ pèpè lárúbáwò kó ọwọ́ ní mọ́sálásí ní Madina ìtò ìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá pẹ̀lú àwọn àwọn sáré wọ́n dẹ̀ bọ́ sẹ́gbẹ́ kan kí ló ń ṣe ó kì tọ̀ mọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí tọ̀ torí wípé àwọn tí wọ́n wà ń bẹ̀ ọlọ́run ti ní káwọn jẹun sókè pẹ̀lú gbàgbọ́ àtìmọ̀ wọ́n fẹ́ dàbò òjíṣẹ́ lára sọ́lá ní ẹ̀sílẹ̀ ẹjọ́ yẹn jù ẹ má dátọ̀ máa ń di òun torí àti dátọ̀ máa ń di yóò tún ṣe kí ni ó tún lè mú aburú mi wá ọ́ tọ̀ náà gbo òjíṣẹ́ lára sọ́lá ní ẹ yí omi sí ìtọ̀ yẹn kó ó mú kó fi má jẹ́ yí pé ìtọ̀ yẹn ní ásàr kankan bẹ́ẹ̀ mà wọ́n dẹ̀ sẹ́yìn nígbà wọ́n sẹ́yìn tán wọ́n á ó ní ìyá ṣàgbàdà wa torí bí ọlọ́mọ bá ní bí irun la máa ń kí bẹ̀ a máa ń ka Kùránì bẹ̀ ni adé máa ń ṣe ìwé tí ọlọ́mọ bá ń bẹ̀ àìtọ́ síbi ó wá sí kí ni ó fi sùbà ẹ̀kọ́ tí wọ́n ẹni fẹ́ ká kọ́ yìí ẹ̀lẹ́sìtìmọ̀ wọlé bá kí ẹ̀sìn tẹ̀lá àdẹ́ni tó èèyàn sí lórí yìí èmi ti ń ṣe alhamdulillah hamdan kathiran tayyiban mubarakan fi òun dẹ́ ìgbà síláàmù kọ̀ máa ìwọ̀ tọ́ba ní yà àmàkàwà àwọn tí wọ́n bẹnu mọ́sáàtì wọ́n wò yí pé wọ́n ń fojú nà kí ni mo ti tẹ́ ń fojú nà ní èèyàn sín mo kí ẹ̀wọ́n ń fojú nà ní ó tún ń tẹ́kí ni ó ń sọ̀rọ̀ ó ní gbàtà parí wọn tán òjíṣẹ́ lára àti làwọn àṣọ pé ta ló sọ̀rọ̀ ha ó ní bí kí lè gbé òun ni ó ní ṣùgbọ́n kò bú mi kọjá gẹmọ́ ni ọwọ́ àdúgbò ló ń kàn fún ó ní ní ìrí ẹni tó mọ̀yàn kọ́ bí òjíṣẹ́ lọ́sàrà tó lànà ìgbà tó ṣe gbogbo àwọn àlàyé fún mi tán mo wá ní courage láti béèrè lọ́wọ́ rẹ̀ ìbéèrè wo ó ní ẹrúbìnrin kan èèyàn dúdú ni o ṣẹ́ntúngbọ́ èyí lè ní pé kìí ṣaláwọ̀ kankan bíi tiwa ìròrí ìyìn ní pé àwọn tá a funfun a superior òjíṣẹ́ lọ́sà pé rárá òkú ó ní máa bá mi dára ọwọ́ adé ń jọ kan ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ ti jẹ ní lẹ́ran kan inú wa bí mi gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn mo bá fọ́ létí ó bá ṣubú lulẹ̀ bí mo ṣe fọ́ létí tó ṣubú lulẹ̀ ẹ̀rí ọkàn wa ń jẹ mi sóun lọ́pàá mi lẹ́ran yìí. Ya Rasulullah kúlọ̀ rẹ̀ mo wá fẹ́ fi tẹ́ràn mo ní ọ̀ràn tí mo fẹ́ tán ṣé tí mo bá tú èèyàn dúdú lẹ̀ láti fi tẹ́ràn ṣómú àwọn akọ́kúrò dára wọn ọ̀rọ̀ ṣe wá kùn tó báyìí òjíṣẹ́ lára ọ̀sọ̀ ìgbé ìsìláàmù ọ̀gbà ẹlẹ́yàmẹ̀yà kò sí gbogbo wà ó ní lọ́ọ́ pè níbo lọ́lọ́run bá wà ní. ẹni tí ó júwe pẹ̀lú bó ṣe júwe rẹ̀ ní jíjúwe dẹ̀níyà ẹni tí ọjẹ́ kankan àṣẹ ìgbáyé rẹ̀ ní tí ibi kí lẹ́rú yẹn sọ aláwọ̀ tuntun obìnrin ó ní fẹ̀fẹ̀ máa

sọmọ ọlọ́run sọmọ òjíṣẹ́ rẹ̀ sọlá àlàfo sọmọ Qur'an sọmọ súnà ní bí ọba adẹ́dà ṣe fi mú òjíṣẹ́ lásìlá àlọ́wọ́ sọlọ. eléyìí pàtàkì òsínlóòwò yìí onímọ̀nà àjẹnàbọ̀ wà ó ní ojúpànà tí òjíṣẹ́ lásìlá àlọ́wọ́ sọlá ń fi pé àwọn èèyàn sọ́nà tàbí èèyàn sọ ojú ń tì láwùjọ adẹ̀fẹ́ kírun òjíṣẹ́ náà sàṣà ẹ jẹ́ kí gbogbo wa lè tó kírun kálọ̀ tálùwà láwa ṣe ṣé wọn ò ti túlẹ̀ ẹ́ wọn ò ti túlẹ̀ wọn sọ pé tá ń tó kó jáde o tí ọ̀bá fẹ́ pé pè àti pèpè àti bá ti pè tá a bá pè tán bá ti ṣe gbogbo ẹ̀ la gbọ́dọ̀ fi jòjíṣẹ́ lásìlá àṣìlá torí pípèpè tẹ ìbáadà ni. a dẹ̀ gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá a pẹ̀lú rẹ̀ kọba rẹ̀rẹ̀ yọ ká pẹ̀lú rẹ̀. ọjọ́ òní ọjọ́ lórí ọ̀rọ̀ ọnú ilé ṣùgbọ́n chairman wọ́n sẹ̀ tó alẹ̀ mi kọba alẹ́dà tó alẹ̀ wọ́n bá níta a kásẹ̀ àjàkálẹ̀ àrùn lẹ̀ nìkan ìwà burú wọ́n bá a lọ àwọn ọmọ ẹ̀yà wọ́n bá gbà wọ́n lẹ́rú àwọn tó ṣì dè mọ́lẹ̀ pẹ̀lú rẹ̀ bá tú wọn lẹ̀ wàá fẹ̀sì nírọ̀ wá lọ́rùn yàrá mo jẹ́ jábọ̀ ní jíjábọ̀ tí ó gbà lọ́wọ́ wa bó ti gba àwọn ẹni síwájú subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى آل بيته وعلى ازواجه وذريته كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما باركت على ال فانك حميد مجيد wọ́n tó alẹ́ pẹ̀lú àwọn ṣòrótù wọ́n ní ká má ṣe aláìmọ̀ mú sanitizer ká máa dùn èmi mú tèmi o mò ń lẹ́ ń lo torí àwọn ọlọ́run kó lè wà lọ ara wọ́n ní ká lọ pé máa ká torí wọ́n ní ní o ẹni tí ò bá lò ní sáòdì abẹ́nu ìjọ ni wọ́n ní ọ̀sán tí ọ̀bá rẹ̀ mú wá yọ́wọ́

ìṣe precautionary measure ara ìbádà kọba alẹ́dà kọba alẹ́sìn lọ́wọ́ wa assalamu alaikum warahmatullahi wabarakatuh wa alaikum assalam wa rahmatullahi wabarakatuh jazakumullahu khairan wọ́n wà lẹ́kẹ́ ọlẹ́ kí ayé pẹ̀lú ìdára àdúgbẹ́ fún ọlọ́run wà lẹ́kẹ́ tí ó tún kọwàpọ̀ báyìí nínú àwọn ẹ̀kọ́ tí ẹ̀sì kọ́ wa lọ́jọ́ tí ó ti pẹ́ òun náà ni wípé ìmọ̀ dáwà ó jẹ́ nǹkan ewu fún mùsùlùmí èyàn dẹ̀ fi rí ìwọ̀nba àsìkò tí a fi ríra wa kójọ ìpínlẹ̀ kálùkù náà lọ́dún kù sí sọ̀rẹ́ máa sọ fún àwọn pé àwọn afá ní al-uzla min ghayri ayn al-illa wa min ghayri zayi zul zalla ó pé tí èèyàn bá dáwà nìkan tí ó sì mọ̀ lọ́wọ́ ẹ̀ àbùkù ni ó máa jẹ́ tí èèyàn bá dáwà tí ò lúkọ̀ọ́ arúfáyé ìṣìnà ni ó jẹ́ fún irú ẹ̀nìyàn wípé àti ìmọ̀ àti ìkórarúfáyé méjèèjì gbọ́dọ̀ papọ̀ fẹni tí ó lóun fẹ́ dáwà nìkan tó jẹ́ pé àwọn àfáà ẹ̀kan náà ni ọlọ́run bá níkẹ́ láyọ̀ ìfẹ́ so wà náà láti àwọn bára wa dúpẹ́ pé ọlọ́run ti ó ti báyìí ọlọ́run bá kò bá wa kásẹ̀ fìtínà ikú ẹ̀lẹ́yìn kí ó forí jù wá kó sì kẹwa àwọn tàbá níbi rẹ̀ ṣáàlá kí a nọ látọ̀lá àwọn ẹ̀yà wa lókè náà kí wọ́n fi ìbéèrè wọn ránṣẹ́ one two three four five okay السلام عليكم ورحمة الله وبركاته rahmatullahi wa barakatuh. Ẹjẹ́ kárí bàbá wa pẹ́ yóò dáadáa. Ọlọ́run ilé ọkọ́ lọ́mbà kọ́ àrùn kan kó nílẹ̀. Ọba ti ṣe ní kọ̀ọ̀kan wá. Tí obìnrin tó bá béèrè fún kólò tí kìí ṣe kó béèrè lásán ó tún kọ you know, to that respect. Ọkọ̀ dẹ̀ gírántì. For later nígbà tí wọ́n bá sọ̀rọ̀, olóhun rí bóòkù olómi ẹ̀. Ó ní kí ni? Olóhun rí bóòkù ẹ̀. Tàbí ó rí bóòkù? Ẹ̀ẹ̀ obìnrin tó lóhun bẹ̀rẹ̀ fún olóhun rí bóòkù ẹ̀. Aláìbóòkù ẹ̀. Ó rí bóòkù ẹ̀ lẹ́nu lásán, for later tó kọ kò withdraw it. Ìsídẹ̀. So based on that òun àtọkọ wọn tún pásọ wọn tún continue bọ̀bà tó wá di bí a week or two after ó tún wá sàṣe mọ́sí kan ṣe pé ó lọ sí ìkọ́ dágbére fún ọkọ̀ pé ibìkan lòún lọ but eventually ọ̀tọ̀ níbi tó lọ so ṣé ọkọ lè ọkọ lè sọ pé based on lẹ́tà tó ti kọ yẹn kó lóun tí ó bẹ̀rẹ̀ fún yẹn ó ti stand ṣe òkó máa lọ sílé bàbẹ́ ẹ̀ atọ́kọ àtìyàwó aláìmọ̀kan ni wọ́n àìmọ̀kan ni wọ́n dẹ̀ tún lò ìfí ayé wọn iná àlọ́wọ́ jẹyọ nínú ṣe sí wọn ló fi jẹ́ pé love kí ọkùnrin ọlọ́wọ̀ ìyàwó rẹ̀ ọ̀nà yẹn ni